Good afternoon, everybody. Uh, today, is, uh, today we are going to be dealing with uh, concave and convex mirror. But ká tó sọ̀rọ̀ nípa ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa mirror itself. Mirror is just a glass. A mirror is a glass. Mirror is a glass. A mirror is a glass, glass that is silver on one side. That's my own definition of a mirror. ẹ rí pé tá bá fẹ́ wo gíláàsì ta fi máa ń wojú ara wa ibì kan wà tá a máa gbójú sí tó máa ṣó ojú wa ibì kan wà ní òdì kejì ẹ̀ ibì kan wà tó dáa òdì kejì ẹ̀ yẹn wọ́n máa ń kún bóyá ní color blue ó lè jẹ́ ash color ó lè jẹ́ brown depending on the maker náà ibi tó ń kùn yẹn òun náà pè ní silvered surface náà ibi ta a ti máa ń rójú ara wa wò yẹn ibẹ̀ yẹn náà pè ní reflecting surface so bí mírọ̀ bí simple mírọ̀ ṣe lélẹ̀ ibi tí mo ṣálà sí òun náà pè ní silver surface ibẹ̀ yẹn a lè ríra wa wò ń bẹ̀ ras bíbà yìí tí ò ní kankan kan ṣára sí òun náà pè ní reflecting surface so that's just it now but that's for another kini on uh, today's class we are going to be dealing with a concave mirror so we have two types of mirror we have the plain mirror Plain mirror ẹni àwọn gíláàsì tá a máa ń lò nílé tá a fi máa ń wora wa ẹ rí i pé ojú ìyẹn flat Then we also have the curved mirror. The curved mirror is the one that is eh, ojú ẹ̀ fẹ́ dàbẹ̀ ni kó fẹ́ round and back. So and we have two types of curved mirror. We have uh, the concave mirror and the convex mirror. Now kí náà pè ní concave mirror? Concave mirror ni àwọn mirror tó jẹ́ pé wọ́n máa ń silver ní apá ìta ẹni pé ìta ni kíní ìwà báyìí so the silver surface is on the outside part and their focus and their curvature is on the part of the reflecting surface. Now, another thing tí mo lè sọ ń pa wọn ni pé they are also called converging mirror. Kí náà fi máa ń pè wọ́n converging mirror? Wọ́n máa ń converge ray of light. Any ray of light tó bá ti wá, àwọn máa converge ẹ̀ ẹ̀ ká wò báyìí. Kí náà pè ní kọ́ kí ni mo mean by that converge ni pé tí light yẹn bá ti wà incidented on the reflecting surface. Ṣé ẹ mọ̀ pé ibẹ̀ ni mo sọ pé light ray máa ti incident? A dẹ̀ máa ń lè ríra wa by reflection so tó bá ti fẹ́ reflect ó máa reflect wá sí inú focus Now, táwọn dáàrí bá wá báyìí náà ó tún máa reflect wá sínú focus the same way táwọn dáàrí bá wá látàpá bíbáyìí maybe this the incident ray reflected ray go to the focus this another incident ray the same reflected ray go to the focus so this an incident ray again reflected ray goes into the focus this another incident ray reflected ray goes back into the focus ẹ rí pé irú irú bíìmù yìí báyìí because combination of rays known as uh, beam irú bíìmù yìí báyìí irú àwọn ray tó pọ̀ yìí tí ray bá ti ju mé tó bá ti ju ẹyọ kan lọ wọ́n máa ń pè ní beam so irú gbogbo bíìmù yìí báyìí pé ogun wọn gbẹnu wọn pa ẹnu pọ̀ jọ sí orí focus so this is a converging mirror because always converge uh, all the image it reflected Uh, all the image reflected on a concave mirror always converge towards the focus ṣe ti get it báyìí But the other type of mirror that we know is uh, convex uh, mirror. Convex mirror ń tiẹ̀ òun ó máa ń silvered on the inside. Ẹ rí i pé inú lélẹ̀ báyìí ó silvered on the inside and the reflected ray and the other part where the reflecting surface will be on the outside. In tó tún máa ń ṣe ni pé òun máa diverge light ray. For example báyìí sìn light ray bá wà incidented can mọ̀ kò sí bí light ṣe lè wà incidented on the reflecting surface so on the silver surface so tí light ṣe bá wà incidented on this place is going to diverge ṣé n get it báyìí is going to diverge and something like this again is going to diverge now á dàbí ẹni pé bóyá gbogbo wọn ó ń wá láti ọ̀dọ̀ focus so ó máa diverge dànù láti bí iná báyìí incident ray mm, diverge incident rate diverge so our look like pé bóyá gbogbo àti focus yẹn ló ti ń ló ti ń diverge but in the real sense of it this place is silvered kò sí bí light ray tó bá wà incidented tó bá wà incidented on this part ṣe lè pass through ibi dáadáa torí pé wọ́n ti silver bí òdì kejì so kò ní dédé wọlé wọ focus so nǹkan tó fà á tó fi ń tó fi ń diverge dànù nìyẹn ẹ̀yin pé tó bá ti dé báyìí bí ìpèdè ọ̀dà part wà silvered á diverge dànù so nǹkan tó ń ṣẹlẹ̀ gangan sí nìyẹn so this place is the incidentary and the other side tó ta síta wọn yóò ní refractory tẹ bá wù dáadáa báyìí towards this focus ẹ rí i pé there is a kind of a eh, divergent uh, beam that is being formed so ìyẹn jẹ́ bó ṣe jẹ́ that's how I can describe a eh, plane and convex mirror um, concave and convex uh, mirror now let's talk about the uh, the what happens to the images formed Ray diagrams nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn image tí a máa ń form lórí both concave and convex mirror ẹ ká bẹ̀rẹ̀. now a ti sọ fún wa pé this is a concave mirror silvered outside so ibi tí fókọ̀sì ẹ̀ máa wà ní curvature náà máa ń wà bí báyìí curvature is two times the side of the focus so tí focus bá jẹ́ ten centimeter curvature náà máa jẹ́ twenty centimeter torí double focus ni curvature wa ẹ̀ka wo bá ṣe máa máa form object àti bí ọtí object bá wà placed síbi ẹ tá a bá gbé object síbi kan síbi anywhere ní all this uh, concave mirror ibi tí ó image tó máa form irú image tó máa form àti ibi tó ti máa form ṣàyẹ ká gbé any object sí beyond the center of curvature beyond beyond curvature because c náà pè curvature now òfin ibẹ̀ ni pé line ká gbéra báyìí a lọ bá reflecting surface yẹn a wá kàn bá towards the focus ṣé n gbẹ́ ti báyìí another line náà máa lọ sí focus directly a bá reflecting surface a tún lọ bá a ti lọ báyìí ẹtígẹ́ẹ̀tì ni a ti wà reflected báyìí now another one náà máa wá ṣe kí ni ó máa gbéra báyà lọ bá curvature hmm? so the image form will be like this so tẹ bá wò dáadáa ẹni pé size image kéré díẹ̀ so what's the size of this image the image will be real it's a real image that is we can get it on the screen we can easily see it now we can easily see it on the screen we can get it on the screen. The image is aerial. It's formed between between curvature and the focus. Then smaller than the object. Sometimes they can call it uh, diminished. Mm -hmm. Diminished. Then another one is that it is inverted iná pè ní pé nǹkan wá inverted ó dorí kodò ẹni pé object yìí dorí kodò bọ́ ó wá kéré ṣe ti get ó kéré sí object image yẹn dorí kodò ó kéré sí object now yẹ ká tún wo another image another situation like that for it. Mm-hmm. go, curvature, um, focus and uh, Now tá a bá gbé object sórí curvature kí ló máa ṣẹlẹ̀ sí? Ray yẹn á kọ́ lọ á strike surface yẹn incident ray yẹn á lọ á pass through focus ṣe get it by. torí pé another àwọn tún máa gbéra ẹ̀ ní à ń lọ focus directly a tún lọ pàdé ẹ̀ ní bíbá ṣe get báyẹn torí pé ó ti wà lórí curvature already so kò ní sí line kankan sí ray of light tó máa pass through curvature mu so the image will just be formed directly like this and the image will be what formed at C the uh, object at C sorry object when the object is at C the image will be the image formed will be the image will be what formed at C hmm? it will be real inverted ó máa dórí kodò then same size as the object same size as the object tó ti yẹ wá báyìí now the next one náà ta tún máa ṣe ni bóyá ta bá gbé object yẹn sáàrin c àti f now let's talk about object at c and object between c and f Now let's look at the let's look at the mirror. This is the pole, focus, curvature. Now, if the object is at this place, the something will go incident, pass through the focus. Hmm? After passing through the focus, there will be another object that will pass through the curvature directly. Oh, sorry, of it. So the object will passed through the curvature directly. So something will now be formed here. The image will be formed here. So this is how the something will look like. The line pass through the curvature. So the image will now be what? The image will be what? Formed beyond sea is going to be real inverted odorikodo then magnified magnified means bigger than the object ó máa magnified another one tí wọ́n máa ṣe tó jẹ́ the last one is uh, the uh, almost the last one second to the last one is when the objectives are the focus when the objectives are the focus or show focus curvature is the pole now when the objectives are the focus is going to go like this incident ray reflected hmm? now the beam too will also be reflected pass through the curvature and be reflected here. So if you look at this type of ray now, it's almost parallel line. And by mathematics, mathematical, mathematical definition, only two lines that are parallel will never meet. So ah, the mobility image were formed. So object at F object at F ah, the mobility image tí méjì ti form. So torí kí ni parallel beam ló form? Ṣé n gẹ́tì báyìí? Ray yẹn form parallel beam so we just say that image is formed at infinity a lè mọ ibi tó ti máa form torí ó ti máa form something parallel b so kò ní sí infinity ló ti máa wà fún ọ ló ti láti máa rí méjì a lè a lè rí síbi now let's take the last one for the for the concave mirror the concave mirror last one that is object between the focus and the pole. So this is the pole, this is the focus, this is the curvature, and this is the mirror, this is the mirror. you know. So if the object is here, now the something we form, go towards the focus, another line too, we go towards the curvature like this, tẹ bá kíyèsí láì yí ibà ẹ rí pé kò parallel tó kò parallel ó fẹ́ ṣe bí ẹni pé ó máa lọ mítì ibíbà ìfẹ́ lọ bíbà so ó ṣeé ṣe ebi ìyapa tẹ bá rí báyìí ó separate wá bọ̀ ebi ó dàbí ẹni pé ó fẹ́ lọ pàdé ara wọn ní apá ibìkan bì ṣùgbọ́n a rí sí ibi tó ti máa the image will be formed but it is going to be a virtual image it's not a image that you can easily get on the screen so it's not a image that you can be get on the screen so it's going to be a virtual image so apábi tí beam yẹn ti fẹ́ lọ join for tó ti fẹ́ intersect ibẹ̀ ni image yẹn ti máa wà formed so the image will be what the image will be uh, virtual ẹ bá rí báyìí rí pé lè dúró dáadáa ó dúró déédéé so we just then now say magnified so those are the results of image a máa ń form lórí concave mirror ẹ ká sọ̀rọ̀ nípa ti convex mirror convex mirror kò síbi tẹ́ ẹ gbé sí lára kò síbi tẹ́ ẹ gbé convex mirror sí image kan náà ló máa form náà yẹ ká kíyèsí convex mirror bí báyìí convex mirror is like this we silver it on the inside. Mm -hmm and then we have the focus we have the pole we have the focus we have the uh, curvature tá a bá gbé object is anywhere níbi reflecting surface ní bíbá di torí pé òun máa ń diverge ó ti bá light ray bíbá ó máa diverge dànù now ádàbí ẹni pé lè drive ó divergence òun wá láti focus now a tún wá fọ́ọ̀mù diverging line kan tó dàbí ẹni pé ó fọ́ọ̀mù láti ibi curvature ṣùgbọ́n tí àwa kò rí hmm? Sorry. So it's going to be like this. Hmm? So it's going to diverge again. So let's look at it. So the image that will be formed will be somewhere here. Now what usually happen is that for convex object at any point made you what? Virtual. Because it's not form on the screen. Hmm? It's virtual. It's going to be erect. And then diminished. Diminished means it is smaller than the object. So that is how the image will be formed. I hope you find the video so helpful. Thank you so much for uh, for staying there with us all along. Uh, if you like the video, Please share it to your loved ones. Subscribe to our channel and uh, like our video. Post comments where possible. um, post comments where if, if necessary. Thank you so much. God bless you.